فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى lẹ́yìn tí ọ̀dọ̀ ọkọ̀ tó wọ́n wọ́n ọ̀ṣẹ́ ọ̀ṣọ́lá fún anáwó àbùsọ̀nà sọ̀rọ̀ wọ́n àti ọ̀ṣọ́nà àlùmọ̀tàkọ̀ ọ̀rọ̀ àtúntà lẹ́nà àmúlò anábì tí ọlọ́wọ́ wá sí ìdíje sùpáàlù ọ̀wọ́ sàárà pé kò lè máa jẹ́ ìjẹ́ àti àánú fún gbogbo àgbáláyé kí ọ̀ṣọ́lá fún àmọ́ bá wà á ara ilé ẹ̀rọ àti àwọn àfáwà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà ìṣẹ̀lẹ̀ ọ̀fọ̀mọ́ sọ̀rọ̀ bá wà nínú sẹ́lẹ̀ títí ó máa di ọjọ́ ìgbẹ́jẹ àtúnyá. Alẹ́ ìgbà a máa tẹ̀síwájú iṣẹ́ ọ̀nà nínú tíra àmúdàtàgbà náà. Èyí tó ṣe pébi tí akẹ́kẹ́lẹ́ mi tá a bá tó gbé náà ní ọ̀rọ̀ báàbò kòsìlẹ̀ jẹ́nà lábẹ́ kìtàbù fàá láti sọ̀rọ̀ ọ̀pọ̀ ìmọ̀ra àwọn abẹ́ ṣàlàyé mùsùlùmí jẹ́nà bá ìwẹ̀ jẹ́nà bá àwọn tó súnmọ́ àti àwọn ọ̀pọ̀ tí ó rọ̀ wọn pẹ̀lú àwọn ìgbà wa láti mọ súnà àdàbọ̀ àmọ́sábà sọ̀rọ̀ lọ́wọ́ àdàbọ̀ sẹ́lẹ̀. àwọn abẹ́rù wa bẹ̀rẹ̀ wọ̀ ọ́ a máa ṣe àlàyé lọ́nà rẹ̀ ọ̀rọ̀ tí ì ti tọ́lọ́ tí ì ti tàbí ọlọ́dà fún mi ti tẹ̀lé wọ́jà rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ inú tí mo kú bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run ṣàfihàn قال رسوله عليه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد باب الركن من الجنابة عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لقيه في بعض طرق المدينة وهو جلب قال فانقنصت منه فذهبت فاكتسب فاكتسبت ثم جئت فقال أين كنت يا أبا هريرة قال كنت جنبا فكرهت أن أجالسك وأنا على غير طهارة فقال سبحان الله إن المسلم وفي رواية المؤمن لا ينزل عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يديه ثم توضأ وضوءه للصلاة ثم يبتسم ثم يقلص بيديه شعره حتى إذا ظن أنه قد اقوى بشرته فأفاض الماء فأفاض الماء عليه ثلاث مرات ثم غسل سائر جسده وكانت تقول كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد نسترد منه جميعا عن ميمونة بنت بنت الحارث رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أنها قالت وضعت لرسول الله صلى الله عليه وسلم وضوء الجنابه فأدفع بيمينه على يساره مرتين أو ثلاثا ثم غسل فوزه ثم ضرب يده بالأرض أو الحائط مرتين أو ثلاثا ثم تمضمض واستنشق وغسل وجهه وذراعيه ثم أفاض على رأسه الماء ثم غسل سائر جسده ثم تنحى فغسل رجليه قال فأتيت بصرفة فلم يبقها فجعل ينقض الماء بيديه. طيب. وباب غسل الجنابة أو باب غسل الجنابة باب إيه؟ الشرور الشرطة إيوا جنابة ìwẹ̀ jánábà kí ni lárúbáwá máa pè ní àjànábàtù ẹ̀ẹ́dùnmá rẹ̀ lédè ìmọ̀ ń túmọ̀ sí agbọ́rọ̀ ìdènà síra ẹni a máa túmọ̀ lọ. والإمام الشافعي رحمه الله إذا توت وهو من المخالطة tí jánábà máa wá láti jẹ àlùmọ̀kọ́ọ̀lápà àlùmọ́ọ̀lá àlùmọ̀kọ́ọ̀lápà níbi ìrùkù àwọn tó ní ìjìnà síra ẹni wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé àtọ́wò jáde yóò gbájọ láwọn ibìkan yóò wá jáde kó lu ara aláwọ̀ tó ní mílẹ̀ àlùmọ̀kọ́ọ̀lápà níbi ìjà àpapọ̀ mọ́yàwó ẹni wàhálà kúlẹ̀ ṣáà Ìmáàmù Ṣáfi'í rahimahullah nǹkan àwọn ọkọ yìí bẹ́ẹ̀ lọ́rọ̀ lọ́wọ́ àwọn àlùfáà ti máa sọ kílé kan náà wà fún bọ́bà wọ́n ní kàláàmù Ṣáfi'í lughatun yuhtaju biha kàláàmù Ṣáfi'í lughatun yọ̀mọ́ra yuhtaju biha wọ́n lọ́rọ̀ Ṣáfi'í lọ́dọ̀ táwọn ìtí àlùmáàmù Ṣáfi'í bá sọ lọ́wọ́ èdè lákàtúnú àwọn èdè táwọn ọmọ ń fi kẹ́kọ̀ọ́ ìṣájú mi ha ẹ̀rí sẹ́yìn òmìnirẹ́ lọ́yìn jẹ́nàbà kí ni àkíkọ̀ ẹ̀ kí ni kí máa ń tẹ̀lẹ̀ tí ó wá sọ fún wa pé ó ti di dandan káwẹ́ àjẹ́nà ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ pàtàkì lọ àwọn tí wọn bá lọ ilé ẹ̀kọ́ náà gbọ́ wà sí dáadáa àwọn kan míì máa ń ṣẹlẹ̀ sí wọn tó ṣe pé tí ẹ̀kọ́ tó yẹ kúrò bá wà wọ́n mọ̀ pé kó bùkátà sí jẹnaba àwọn kankan sì ń bẹ jánaba ti wọ́ amálàtara <clears throat> àìgbàgbọ́ àwọn onímọ̀ pé jẹ́lọ́bà tó kódò tó máa ń yani lẹ́nu a máa ní ẹni tí kéèké wọ̀ èmi ti rí wẹ̀rí ni wọ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ bá tó ọ̀dọ́ ni tèmi náà báyìí tó wá dá àwọn ọmọ ọmọ ọ̀rọ̀ wa dà wá pọ̀ pé ẹ̀yin máa wá sí ó ní àmọ́ mi ìmọ̀ bí wọ́n ti ń wẹ jẹ̀rọ̀bà bẹ́ẹ̀ sì ni nínú tó rọrùn parí nínú Islam òun náà ni ìlànà a ti ń wẹ jẹ̀rọ̀bà àmọ́ ká yọjú àwọn kẹ́kọ̀ọ́ fún wa àwọn tí ìmọ̀ ń ṣẹlẹ̀ tí jẹ́nàbà ní wíwẹ̀ tí ó fi di ọ̀ràn yẹn àwọn kan náà rèé àkọ́kọ́ alùpùpà àwọn ìwọ́pà òun náà ló ti ìdàpọ̀ mímọ́ tó bá ṣẹ̀yà lọ tá a so yìí obìnrin ọ̀hún tí ìdàpọ̀ yìí bá wáyé ẹ̀ ìdàpọ̀ gbọ́dọ̀ máa wáyé láàkún láàrin ọkùnrin àti obìnrin láì dá síta àti sùn yìí rẹ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀yà àti bí àbá wa tó arúbìnrin lọ́jọ́ ṣe àkùrù nìka ìdàpọ̀ tó mọ́ pẹ̀lú ṣẹlẹ̀ lọ. jánábà yóò wá dára àmọ́ irú ìdàpọ̀ wo èèyàn lè dán ẹni èyí ìdí jánábà a máa sọ nǹkan yìí alákọ̀ọ́kọ́ ìdá kharaja al-mani alimami ẹni kẹbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àbí bẹ́ẹ̀ ló sùn ní a ṣàlàyé nípa ìran omi tí máa ń jáde lára ọkùnrin níbi ojú ara rẹ̀ ìtọ̀ a máa jáde mábíyọ a máa jáde wábíyọ a máa jáde màníyọ bá jáde máa ń fúnfún ó máa ń tì yóò sì máa yọ̀ bí ikú mú ilé ní alìmọ̀lẹ́yìn ìjọ ta bá ilé ti rí alìmọ̀lẹ́yìn tí mọ̀ ní ìlú bá ti jáde ìwẹ̀ jánábà ó ti di ọ̀la rẹ̀ ó wá lè tẹ́lẹ̀ kó ṣe pé níbi ká ní nǹkan pọ̀ pẹ̀lú ìyàwó òun náà ni mọ̀ ní ìlú fi jáde ìwẹ̀ jánábà ó ti di ọ̀rọ̀ àyè ìgbà bí ó lè má jẹ́ ọ̀nà yìí gẹ́gẹ́ bí ọkùnrin tó dá pé èèyàn ti sùn nígbà wo bá wá sùn ó lè dánwó lóru ó lè rántí kó ń la lálàá ó lè má rántí àlá náà wá àmọ́ ńgbà tí ó fi tají òun náà ti wá rí omi tajú èyí tó ti yí òun látọ̀ tó ti yí òun lára tó ti jáde níbi nǹkan ọmọkùnrin òun irú ẹni báyìí ó ti dáná jẹrọba ó dìrọ nínú ẹ ìyẹn náà lè máa níyì tó bá jáde pẹ̀lú pa báyàwó wa ní nǹkan kọ̀tún sí abójáde níbi pa sùn alálàá abójáde níbi pa kàlá ìṣeré pálásán pẹ̀lú ìyàwó wa ó wá jẹ́ omi tá a júwe yìí bàkọ́dé wájú abalùkù ó ti di ọ̀nà yàtá wẹ́ jẹ̀nàbà ẹ̀dá kan náà dé <clears throat> ẹlẹ́ẹ̀kejì omi yìí má jáde ìwẹ̀ jẹ̀nàbà ó sì máa jẹ́ ọ̀nà yàtá ìyẹn náà ni ìdàlùtàkọ̀lẹ̀ kìtà náà ìdàmàlà ìdàgbàpọ̀lù kìtàánà níjọ́ tí ìdá abẹ́ méjì bá pàdé ara wọn bá nẹ́bí tuntun rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé níjọ́ tí nǹkan ọmọkùnrin tó bá ti wọnú tó bẹ̀rẹ̀ tí igi tìró tó wọlé ìyá tìró tá a mú gègé tá a fi bọnú tìyìn kó làkóyè fẹ́nu pé léyà ṣe ti gègé bọnu ink òun náà ló yọ ọ padà ìwẹ̀ jẹ́nàbà ó ti di kílò jọmọ́ ó ti dọ̀ọ́lá yẹn àmì ò rìlíìsì rárá èyí wò èpè tẹ̀lé àwọn ọ rìlíìsì o ọ rìlíìsì kankan o ṣé nǹkan ti wọnú nǹkan ìyẹn àdífi pé ìlànà àkọ́ àlẹ́fìtà náà ni tẹ́jọ́ tí méjèèjì bá ti wọnú ara wọn pàkọ̀dẹ̀ wájà bá alùpùpù ìwẹ̀ jánábà ó ti di kínú jọmọ́ ó ti dọ̀rọ̀ àyà nasalúlá àtàlà àmàtàwọn àfíà nasalúlá àtàlà àmàtàwọn náà wọlé àfíà ẹ àwọn eléyìí oníjọ́ tínú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí wa ká sí abidánà jẹnabà kí ní mú a máa gbé ilé yẹ̀wò ní pé a máa rí àwọn ẹlòmíì tí wọ́n bá kàn lọ́mọ ẹni tó jẹ́ ìyàwó wọn lásán irú omi tá a tàlàyé kọjá níwá jáde ìyẹn nìyí tó máa ń láì ó máa ń láì tó bá dẹ̀ láì òun náà máa ń sábà yọ̀ tó bá yọ̀ tán irú eléyìí jẹ́ ṣẹ̀yà látara pé kò tíì kéèkì ṣèyí tí àáfi máa ń wẹ jẹ́nàbà nínú òfin tọ́lọ́run eléyìí jẹ́nàbà kan ló di ọ̀ràn àyà lórí rẹ̀ èyí tí ó máa jẹ́ ọ̀ràn àyà òun náà ni pé ń tá gbọ́dọ̀ máa ṣe ó ní ká lọ rèé pọ ojú ara wa a ti ṣàlàyé rẹ̀ sẹ́yìn pẹ̀lú àwọn ìdájọ́ èyí tí yóò wá jẹ́ ọ̀ràn àyà òun ni kíkà kò lọ rèé ṣe àlùwàlá sọlọ́ọ̀mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tábà wá dáwọn ọ̀ràn yìí àwọn nǹkan òun ló wá sọ papọ̀ mọ́ àdìsí àkọ́kọ́ táàkì wọn náà ní àdìsí Abu Hurairah radiyallahu ta'ala sọ̀rọ̀. ànábì Hurairah radiyallahu anhu في بعض طرق المدينة وهو جرس قال فانطلقت منه فذهبت فاغتسلت ثم جئت فقال أين كنت يا أبا هريرة قال كنت جنبا فكرهت أن أجالسك وأنا على غير طهارة فقال سبحان الله إن المسلم وفي رواية المسلم لا ينجو اتفق عليه حديث أبي هريرة رضي الله عنه قل لا <clears throat> wọ́n lá nílùú Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ kan laqiyahu laqiyahu fi ba'd turuqil Madina ó pàdé Abu Hurayra lójú ọ̀nà ìjọ náà <clears throat> nílùú Madina nígbà tí àwọn olè nínú street Abu Hurayra radiyallahu anhu ó kọjá sí ẹ̀ anábìwá pàdé rẹ̀ sallallahu alaihi wasallam. wọ́n wá jùlọ. Abu Hurairah ń dọ́nà kiri ó ti dára jẹ́nàbà ó ṣe kínú jẹ́nàbà ń bẹ lára òun wá kàn jáde sínú àdúgbò lànàbí bá pàdé ẹ̀. Fankọ̀lá Sumin. Fankọ̀lá Sumin wọ́n ní jọ Abu Hurairah radiyallahu anhu inú ẹgbà wá kan ala jọ lọ ti jọ lọ lọ lọ Abu Hurairah táwọn kan yọ lù lẹ́nu tọ́mùtẹ́ lọ àtẹ́wọ̀n ewúrú bánu tá àdábì bánu sọ́nù bá a sọ ànábì bá fà á lọ́wọ́ mú bá ànábì tí wàá jì bọ̀bá ànábì ti mú lọ yìí wọ́n ní pankonos tú nílì àbúrò ní ara mi wá ń kó kì ara mi ò gágá ara mi ò ṣe mímu kò yá gágá tí bá ànábì ti di mímu sowó yẹ di yìí ara mi ń kó kì í àbúrò rírá fẹ́ mọ fi táyà láti máa fi yọ ọwọ́ rẹ̀ kúrò níbi ọwọ́ ọ anẹ́wà Muhammad àníyàn tí ẹ̀ sì ni pé jẹ́nàbà ń bẹ láàrò òun wo rẹ̀ pé òun ti di ẹlẹ́gbin kóhun mọ́ lọ rèé kó ẹ̀gbin ran anẹ́bì tí ó lẹ́gbin làbú rírọ̀ lọ́dẹ̀ láàrín ló wá fàkùtàtàlùtù nínú ìwáyà kan a nígbà àwọn wa sáàdọ́bù pa lọ́wọ́ báyìí wọ́n wá débi ìpínlẹ̀ àlẹ́bí bá ń bá àwọn èèyàn kan lọ́rọ̀ kan láàrin ibẹ̀ àbúrò rí rọ́bá yọ kúrò láàrin ìdùkú fàkàhàbù ó lòun bá lọlé fàkùtàtàlù ó lòun wá lọ rí wẹ jẹnaba ìgbókùnkùn ìjì torí ẹ̀ yọ kù lára ànábì kí nìkan torí jẹ́nẹ́bà ti bẹ lára rẹ̀ ó ó ní ti ṣe tó ń jí fi wà ká ànábì ti tó àbúrò rẹ̀ rọ́ ti dìde lọ́wọ́ lọ ló lọ́wọ́. àbúrò rẹ̀ lọ́wọ́ ń dáhùn pé kóńtù dúró bá ní akóníyà nábì mo mọ̀ dára jẹ́ nábà bò ní. ó ní pàtàkì yìí kì mo sì kórìíra púpọ̀ á ní ọjà níta pé kí wájú kó sì ra nábì wà á ná àlà ìfà kó wá jẹ́ pé mo jòkó tì ọ́ àmọ́ èèyàn kí ni mímọ́.

Anábi ni a sọ́rí mùsùlùmí òdodo, ìwá àtẹ́ni sọ́rí múmi ní òdodo láàyẹ òjò, kò lè jẹ́lẹ́gbẹ̀, kò lè jẹ́gbẹ̀ jẹ́wọ́, kò lè jẹ́lẹ́gbẹ̀ gbogbo mùsùlùmí tó mọ́ ni wọ́n. Sọ́tọ́ ọba dáràn jẹ́nàbà, jẹ́nàbà ní aya kan bẹ náà kò hàn tí ló wà ní ìnáma lè mú ṣe kúrúnà nàdì báwọn ọ̀tẹ́bọ àwọn aláìgbàgbọ́ nàdì kí ni wọ́n ẹ̀gbin ìdọ̀tí ni wọ́n. tí o mùsùlùmí kìí ṣe ẹ̀gbin kìí ṣe bó ti ẹ̀já sí pé táwọn kèdè yìí bá wí màwọn náà àwọn àlùfáà wọ́n ní ìyapa ẹni láàrin kan mẹ́rin ìyapa irun bẹ́ẹ̀ nílò àárín bẹ́ẹ̀ ni pé bàbá nínà mẹ́lí mùsùlùmí kó nà nẹ́jà fún ṣé àwọn gẹ́gẹ́ là á pè ní nẹ́jà tá a gbọ́dọ̀ jọ gbò púpọ̀ tá a gbọ́dọ̀ jọ farakanra àwọn làgbọ̀ ìyá yà pọ̀ pé torí tó takò ló mi pọ̀ a níbi kí ló takò á ló pọ̀ buhari pàápàá a ní ẹwọ ní ìsìn èmi nínú Islam àwọn alùpùpù àwọn tá a gbé tíra fún lóbìnrin wọn ọkùnrin mùsùlùmí lè fẹ́ wọn bí àwọn christian ọkùnrin mùsùlùmí ó lè dojú ni ó lè fi obìnrin christian ìjẹ́tọ̀ kò jẹ́ pé kó wà àgbáyé ayúwà kan ipe tó bá ipẹ́ lẹ́bi ni wọ́n gangan bí bad pé àwọn gẹ́gẹ́ jẹ́lẹ́gbẹ̀ jẹ́lẹ́gbẹ̀ làbọ̀ wá bá da náà tàbí ìnáma lè ṣìrì kú náà lẹ́gbà sọ àwọn ẹlẹ́bọ̀ àwọn yìí wọ́n a máa wá lásìkò ànábì wọ́n a gbẹ́ bù fún ànábì wọ́n a tẹ oúnjẹ wá wọ́n a gbé oúnjẹ fún ànábì ànábì sì ń bẹ. pé ajẹ́ pé ẹ̀dí ti ń bẹ lára wọn nàìjíríà sọ́kìlẹ̀ ẹ̀tẹ́fà ẹ̀gbin àbí ọkàn ẹ̀gbin pé ìtọ́jú sọ́kàn wọn ìdọ̀tí ń bẹ nínú àbí ọkàn. alákùnrin hàn hàlù àbí ìdájọ́ àkọ́kọ́ tá a mú bẹ́ẹ̀ ó ní alḥukmu almantuqi alḥukmu almantuqi ìdájọ́ tó jẹ́ mọ̀tò títẹ̀ rí àsán bẹ́ẹ̀ ààrẹ kí ni ìdájọ́ ìdájọ́ ò ní pé mùsùlùmí òdodo hayyan ààyè rẹ̀ wà máyíta òkú rẹ̀ kò lè jẹ́ ìgbẹ́láìláì kò lè ṣe kí ni ìjọba kò lè jẹ́ ẹ̀gbin láíláí lópin ìgbà tí ń fi ń jẹ́ mùsùlùmí lópin àmọ́ àbá tí ń fi ń jẹ́ mùsùlùmí eléyìí láti rí pé àwọn ọ̀rọ̀ míì tá a gbọ́ ọ̀rọ̀ Imam Abu Hanifa rahimahullah táwọn ní okú mùsùlùmí ẹ̀gbin ọ̀rọ̀ tó dára jẹ́ okú mùsùlùmí ẹ̀gbin gẹ́gẹ́ bí ààyè rẹ̀ lẹ́yìn kìí ṣe ẹ̀gbin bákan náà ẹlẹ́ẹ̀kejì àtúwá mú bí ọ̀rọ̀ ni pé àṣọ ní jẹ́nẹ́bà ó lè jòkó tí àwọn èèyàn ó lè jòkó tí àwọn èèyàn ó lè jòkó tí àwọn èèyàn àṣọ ní jẹ́nẹ́bà ó lè bá wa dá mọ̀nà àtúwá mú bẹ̀ nù àṣẹ ìwẹ̀ jẹ́nẹ́bà dandan kọ́ ni ká máa wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá dáná rẹ̀ lágbóbi irú àkókò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí kí ẹ wá sí tíma àtúbà kọ náà kí ẹ wá dáhùn jẹnẹba níwà àkókò yìí mo tètè wẹ òní táwọn encourage torí gbogbo nǹkan dáadáa ìsìláàmù wọn fẹ́ kí ayára sí àmọ́ kò wá tètè dé ó kàn wá lọ kí lásán ó kàn nu owó kọ gbogbo ara ẹ̀ wọ́n ti téèmì wà ó fọ gbogbo ẹ̀ ó sì gbà sọ̀rọ̀ ìjọ lè máa kiri láàdúgbò bẹ́ẹ̀ ìjọ lè máa lọ tajà bẹ́ẹ̀ kárí kápẹ́ńtà ni ìjọ lè máa lọ rèé kẹ́lé bẹ́ẹ̀ lọ́gá ni ìjọ lè máa lọ rèé kẹta bẹ́ẹ̀ àfáà ìjọ lè bọ́ta tó máa lọ rèé yẹn kọ́wá ní ọ̀nà tó mẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ tí ó lè máa bá wọn sọ bẹ́ẹ̀ àwọn ibi táwọn afáà tó máa pàmò ara wọn lẹ́nu tó lè gbé àlùkò bèèdè nígbà àti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó parí náà tó wọ́n tẹ́lẹ̀. ṣùgbọ́n nípa àríkà wà á tó ti dáná jẹ́nẹ́bà rẹ̀ nínú lànàbì fi pàdé ẹ̀. ó tún padà jẹ́wọ́ bá nẹ́bì tán lànàbì ti bẹ́ẹ̀ ọ̀bá wá lọ náà torí pípọ̀ èé ṣe ìgbà àsìkò oorun ó ṣe kínú ó ká jẹ́nàbà mọ́ lára látòjúwe alóbi dáná jẹ́nàbà láti rí àkókò sáré àsìkò oorun zúrì wá dé yóò wá dọ̀rọ̀ yẹ̀ kó rí àbí òfin dọ̀rọ̀ yẹ̀ yóò dọ̀rọ̀ rẹ̀ nítorí pé àsìkò oorun tó ó ṣe kínú ó ṣe kó yálà wá àìsà rọ̀bí aláwọ̀ tààrà àdìhàwà àdìsàkàwà tẹ̀lẹ̀ nínú tí wọ́n fi rinlẹ̀ fáwọn ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam ni pé anábì àmọ́ gbé jẹ́nàbà sùn míì tẹ́tẹ́ngbà tí ó bá jí yóò jí lẹ́ni kí jẹ́nàbà ń bẹ ní ara nígbà tí ń gbò bá dáná jẹ́nàbà tó ó lè jẹ́ pé yóò kẹsà ní aláàlì kọ́sọ́ nígbà tó bá kẹ́lì gbogbo ara yóò sì mọ́ tẹ́tẹ́ yóò bá lọ rí sí o nígbà ní bá wá mọ́ yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ rí wẹ́ jẹ́nàbà gbogbo eléyìí èyí tí ń kọ́ wa tí ń jó yé wa ni pé àtàlì gbé jẹ́nàbà ajá àlè gbé jẹ́nàbà jòkó nìkan àti jẹ́nẹ́bà lè mọ̀ bẹ lára wa káàlẹ̀ tó bẹ́ bá wa sọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ eléyìí a mọ̀ mọ̀ sọ báyìí torí pé tó bá súnmọ́ àwọn èèyàn yóò mọ̀ mọ̀ pé ah, àwọn nǹkan míì ṣiṣẹ́ ní àgbo òmúlé àwọn ti rò bẹ́ẹ̀ lọ́dọ̀ ara wọn ẹlòmí tó bá rí tó ń dára jẹ́nẹ́bà báyìí kò ní jáde bá ó lò lè mọ́ báyẹ̀ sọ̀rọ̀ mọ́ nígbà tó wò sí ìwẹ́ jẹnaba tó pẹ̀lú a lẹ́yìn ó jẹ́ kọ́rọ̀ yìí wọn. ẹ̀yára àwọn òbí rèé Abu Huraira àbí aláwọ̀ àrùn ní ibi ń jẹ́ pẹ̀lú àdúrà ni ní gbogbo ìgbà ẹni àdúrà ni ní gbogbo àsìkò ẹni ni ní gbogbo ìgbà tá a bá tún kí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn gbàgbọ́ báyìí. fẹlẹ̀ ìjọba tí wà tí tí máa ń tẹ̀lé kó mú wa fún wa ọlọ́mọṣà bá wa kí àbúrò rẹ ọlọ́mọṣà bá wa yọ́nú sí àbúrò rẹ ọlọ́mọṣà bá wa tó ṣe àdínkù yọ́nú rẹ lórí àbúrò rẹ yọ rọ́bì ọlọ́hu tààlà àn sọ́mi. عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يديه ثم توضأ وضوءه للصلاة ثم يحتسب ثم يقلب يديه سعرا حتى إذا ظن أنه قد أروى بصرته فأفاض الماء عليه ثلاث مرات ثم غسل سائر جسده. طيب هذا الحديث حديث ليس جدان فيه يلا وعائشة رضي الله تعالى عنها كما يوصف الله eléyìí láti wá kẹ́kọ̀ọ́ bá a ti máa ń wẹ jẹnaba hadithi ya wa Aisha àti hadithi ya wa Maimuna táwọn náà jẹ́ ẹ̀wọ́ ìjọba Muhammad sallallahu alaihi wa sallam Maimuna bint al-Harith al-Hilaliya radiyallahu ta'ala anha. ìyá wa Aisha tó tẹ́lẹ̀ àwọn ànábì tó gbẹ́gbàá wọ́rọ̀ pé أنها قالت أنها قالت ولي عائشة صوت نورك إذا اتصل من كان رسول الله صلى الله عليه وسلم إذا اتصل من الجنابة قال النبي tó bá fẹ́ wẹ̀ jẹ́nàbà ọ̀nà tí máa ń gbègbà ìlànà tí máa ń tọ̀ láti fi wẹ̀ jẹ́nàbà rẹ̀ gbogbo ẹni bá lóun ọ̀mọ jẹ́nàbà rẹ̀ máa bọ̀wọ̀ súnmọ́ bí wọn náà wá sí kéwòn wọn náà wá pọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n máa ń láwọn ọmọ jẹ́nàbà awẹ́ ìjọ tí kù parí oníkìlì jọmọ́ ọ̀nì jẹ́nàbà ìlànà méjì láti wọ jẹ́nàbà a kéka jáde nínú àwọn àhàdìsì méjèèjì a wà á sàlàyé ìkejì náà fún wa àdìsì àwọn àìsà tó wà nínú ìwé ìwé jẹ́nàbà <clears throat> a ní ìtàǹpẹ̀ ní الغسل الكامل الماذا الغسل الكامل ẹlẹ́ẹ̀kejì nínú ìwẹ̀ jẹ́nẹ́bà òun ni alhuslulmujizi alára alhuslulmujizi wọ́ntáà الغسل ó ní complete boastful. Complain, boastful. <clears throat> Ìkejì ní àlùkòsílẹ̀ ni mo dìde. Ó ní ìwẹ̀ tó ṣe pé kò complete. Àbátẹ̀rí à ní bọ́ ọba ti wẹ̀lú ẹ̀ àgbà ọkọ̀ ti wẹ̀ jẹ́nàbà. Bọ́ ọba ti wẹ̀lú ẹ̀ àgbà ọkọ̀ ti wẹ̀ ọ̀tí wẹ̀ jẹ́nàbà. Àlùkòsílẹ̀ olùkẹ́ àdé a ṣàlàyé rẹ̀ bí àdíjì àìṣà tí mẹ́rin nínú ní ìṣù ìyàwó àìṣà èyí tó jẹ́ complete goals ìwẹ̀ tó pé pérépéré àwọn amadíjẹ́ ń tí ó bá tún kù tí ó tún fi pé dáadáa máa bá bá nu àìṣà àwọn àtúnlọ́ba ní mo ti ti mẹ́rin nínú náà ó ní ká ní kó wá náà mọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú wa ìyàwó àìsà ní káàrin nàbí yóò sallallahu alaihi wasallam ìdá tó sálẹ̀ ìdá ìjànà aláàbí tó bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà ìjì máa ń kọ́kọ́ ṣe ni pé wọ́sálà yàdẹ yìí ìjọ olóko fi bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì yóò kọ́kọ́ fọwọ́ ni ibi àti máa ń bẹ̀rẹ̀ jánábà rẹ̀ ibi àti máa ń tẹ́tí nìjọ náà yóò ibi tá a ti máa ń bẹ̀rẹ̀ jánábà nìyẹn. ثم توضأ وضوءه للصلاة lẹ́yìn tàbá fọ́ méjèèjì yìí tán tàbá débi àdíjì mẹ́múnà àárín ìdáàtò tẹ̀lé ọdíyọ́rí yóò wá ṣe àlùwàlá wùdú ahú lè sọ́lá irú àlùwàlá tó ọmọ ń ṣe tó bá fẹ́ kí ìrù ọwà sí mẹ́rin ثم يخلل بيديه شعره tó bá wá sálù aláìsàn yóò wá bẹ̀rẹ̀ ìgbẹ́ gangan yóò wá gbìyànjú àti dami sórí àwọn ni tó mọ̀ yóò kọ́ lílú ìyàdé yìí ṣáàrù kálẹ́ni tí ó ní irun tó pọ̀ lójú dáadáa ni wọ́n ní wàá máa mú àwọn ọwọ́ rẹ̀ báyìí yóò jẹ́ kí ó wọnú irun yóò jẹ́ kí ni tó bá yẹ ń dami nù sórí yóò mọ̀ fọwọ́ ṣe irun rẹ̀ tó bá sọ mìíràn náà bí ó ti mọ̀ sínú ìdí tí ó fi wá ṣe bẹ́ẹ̀ ni pé hátà ìdá bánà ánàwò pàdé àrùwá bàṣàrọ́tà títí kó fi omi yìí kó mọ́ fọwọ́ ṣe irun orí rẹ̀ ó tọwọ́ bọ́ láì ìgbà tó ìbùkátà àti tuntun mọ̀ ní agbára nígbà tí omi ṣe kí mi ó ẹni bá gbẹ̀rún lórí owó wà fómi yẹn yóò mọ fọwọ́ ya irun ẹ̀ kó mi ó bà lè penetrate irun yẹn kó lè bá débi awọ awọ agbára rẹ̀. Tó bá ti wá rí yẹn ṣe yóò wá da omi sí ibà rẹ̀ náà, tàlátà mara lẹ́mìnú lẹ́mẹ̀ta tó bá forí rẹ̀ nìkan bẹ́ẹ̀ tó mi ti penetrate gbogbo ohun rẹ̀ tó ma gọ́ta náà sáà irọ́ jásàrì gbogbo ara tó wá kù náà yóò wá fọ́. a ń yàwá ìta wá tún á fọ̀rọ̀ ọkọ̀ pé yóò wá kọ gbogbo ara ẹni bọ́ọ̀lù ti dẹ́rẹ́mà èyí tó kù àmọ́ wá gbọ́ọ̀lù tàbí ìfìlẹ̀ ìmúra a ń yàwá ìta wá mọ́ ń sọ gbólóǹkan níbi ọ̀rọ̀ yìí كنت أقتصد أنا ورسول الله صلى الله عليه وسلم لزمان واحد. ó lè ní àìsà àtòjíṣẹ́ ọlọ́run kọláàsì ó láwà méjèèjì máa ń jọ ń wẹ̀pọ̀ mí ìná èdè nínú garawa kan náà yẹ́jẹ́ nínú kí ni nínú garawa kan náà nínú kan náà ó là á pọnmi sí èmi náà ìyáwá ìjà wá sọ pé ó láwà méjèèjì àádọ́ mọ́ bu omi mù a mọ̀ dá sí ara wa mo níbi ìwá àti wá ní tìlá náà jódò ó láwà méjèèjì láti dárò jẹ́ lọ́wọ́ inú ìwáyà mi wọ́n ní kódà bí wọ́n tún ti wẹ̀ yìí níbi ànábì tó wà romantic dé níbi tó níwà dáadáa pẹ̀lú ìyàwó dé aláàdọ́bí àtàíṣà mọ́ tó wá sọ ìgbẹ̀ndì lé nípa pẹ́gbẹ́ kíkẹ́ tó bí ń borí ara anábí ó wà mọ́ buhari onígbẹ́ fún àìṣà àìṣà wà mọ́ ya ẹgbẹ́ mi náà mú ké ara kí wọ́n tún lè mọ́ ìfẹ́ hàn ọ̀rọ̀ jẹ́nàbà là ń sọ gbogbo ẹ̀ náà ní kẹ́kẹ́ nínú kò níwà kò wà romantic káàkiri kọjá nàbìtì mùsùlùmí máa wà romantic lọ́dọ̀ ìyàwó àjọ ṣeré pa àjọ ṣàwàdà ẹwà nàbìtì gbére pa dé ilé ìwẹ̀ àìjáde nàbìtì dọ̀wọ́ á ní àjò kan tó wá pa àwọn méjèèjì nìkan ya jáde ẹ̀jọ́ sáré dájọ́ wò ó ìgbàgbà tí wọ́n ń bẹ ní lọ́sì kéré lọ́jọ́ orí ńjọ náà ìgbàgbà bá ànábì sáré ló bá di kéré àìsà bá ya ànábì ilẹ̀ ànábì wá di ní kò wọ́n wò wọ́n jìnnà wọ́n wò wọ́n. ìwádìí kéré àìsà náà ti wá gbélé dáadáa láwọn náà ti di oúnjẹ ànábì ìdá ti jẹun lájẹyó láwọn náà ti wá àdúwẹ̀tì àwọn akọ́bí jọ́ mi ìlú akọ́túnìtì yẹn tó wá wá káńjọ́ sí kí a tún sá mi àwọn ní títí ìlà ìfúnra nígbà àwọn òṣà àtàmọ́ nígbà na ìyàwó ayé àná bá yí àwọn ìbàdí ẹjọ́ ayé àmìlẹ̀ bá yẹ káàkó tó ń gbé áká ìdá àkà eléyìí náà kọ̀ bí ẹ̀fẹ̀ yìí ó jẹ́ wọ́n tó má gbogbo àwọn ìlú mímọ́ ìtumọ̀ rẹ̀ kí la fẹ́ mú ni pé ẹja mọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ pọ̀ lára àdọ́dọ̀ àmọ̀ tọ́rọ̀ ò bá lọ láàrin ọkọ àtìyàwó dáadáa ẹkẹ́jì nínú péyàwó ni ò ṣe bó ti yẹ abọ́kọ ni ò ṣe bí kò ti yẹ ọlọ́mọṣá ṣàlùwà náà alùbọ́sùn káàmì akàtàrí yàbàrá ìwẹ̀ tó pẹ̀ ẹja tó wá gbé ikú lọ́rọ̀ rẹ̀ lọ́wọ́. زوج النبي صلى الله عليه وسلم زوج النبي أنها قالت وضعت لرسول الله صلى الله عليه وسلم وضوء الجنابة فأصبح بيمينه على يساره مرتين أو ثلاثة ثم غسل فرده ثم ضرب يده بالعرض أو الحائط مرتين أو ثلاثة ثم تمضمض واستنشق وغسل وجهه وذراعيه ثم أفاض على رحب الماء ثم غسل سائر جسده ثم تناحى فغسل رجليه قالت فأتيته بخرقة فلم يردها فلم يردها فلم يردها فجعل ينقض الماء بيديه بيده أو بيديه زوج النبي زوج النبي صفة واضح لو قيل زوج النبي فقد يكون قطع الصفة قطع الصفة فيكون خبر للمبتدع المحذوف واضح على كل حال يوم ميمونة فجأة النبي قل له كنور ركيل وضعت للنبي صلى الله عليه وسلم وضوء الجنابة ألا وبيل فالنبي أمي تيوبي وجنابة فأخفأ بيمينه على يساره مرتين فأخفأ بيمينه على يساره مرتين أو قالوا داومي ó bomi ọwọ́ tó sí tó sí rẹ̀ yẹni pé ó da omi sọ́wọ́ òsì báyìí alówà fọ ọ̀tún rẹ̀ fọ òsì omi ọwọ́ ọ̀tún rẹ̀ fọ òwú òsì rẹ̀ lẹ́ẹ̀mẹ́lú ẹ̀mẹ́jì àbí ká sọ pé ẹ̀mẹ́ta. ó mọ ọ́sẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn pa ti sọ léèké níbi tí àìsà pé jáàbì bẹ̀rẹ̀ náà ní káwọ́kọ́ fọ ọ̀wọ̀ wa yìí láwọ̀ abọ́ tẹ̀lé tó máa wá sáná ẹni tá àjọbí tó wá sẹni pé ó wá fọ abẹ́ rẹ̀ gbogbo àwọn tíì gbogbo àwọn tó bá dàbí pé ṣì kú bẹ́ẹ̀ yóò wá fi yóò fi gbo ilẹ̀ báyìí yóò fi gbo ilẹ̀ àwọn ìṣáàpì wọn ní àfikà sọ pé yóò fi gbo wọ́rọ̀ ògiri ìdí tí jẹ́ fi ń gbo ni kí ó lè kọ́ ọwọ́ tó fi fọ gbogbo stéèmì yọwọ́ sí náà ní oṣù ọwọ́ tó fi fọ gbogbo stéèmì rí gbogbo àìbá àmọ́ alùdẹ́rí tí ó lẹ̀ mọ́ ibi ọwọ́ nì nínú ìdọ̀títà wí anábìwá fi fi ń gbo ilẹ̀ àbíká ní fi ń gbo àrò ògiri ara àwọn ìlànà tó péré tàbí wọ̀ jẹ́nàbà ó ṣe bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mejì àbí ká pé ẹ̀ẹ̀mẹ́ta. tọ́ yóò wá mú omi màmá ó bá fi fọ ẹnu rẹ̀ ó gbòó jìgbì wàtàríṣà ṣàgbẹ́ni jẹ́ àríṣà wọ́n ní tó mọ̀ta wá gbọ́ àwùdó ó sàlù àlábà àti mọ́ sàlù àlá tí ó ìfọ́n tí wé àlù àlá ni ìlú náà wọ́n sọ lè wọ́n lù tàbá bọ̀ ó fomi tẹ́nu ó gbó jìgìjì wà sáyíṣà ó fi omi sí ìmú tí ó sì fi omi lù síta rẹ̀ wà lẹ̀ wà kọ́sàlà wájà wọ́n ló kó wá fọ rẹ̀ àjàrà yìí tó ń àlùwájú ìhùwà huwa ما تحصل به المواجهة الواجب من ذلك لكن به من يصير واي يوى الواي يوى الواي gbogbo bí gbèsè wáyé ẹgbẹ́ gbogbo bí yorùbá wà ní iná tó ní ìwà ìdètí wáyé èyí ti báyìí nì tọ ọ̀dọ̀ púpọ̀ ibi ibi ẹgbẹ́ sí báyìí ẹni tí ń lọ yìí ẹ̀rí. Pálí kẹrẹ́ àbá ẹ̀kẹ́ yìí parí tẹ̀ yíò àwọn ọlọ́wọ́ débi ìjàgbọ́n rẹ̀ sẹ́ni tá a bá wá pọ̀ láti yọ ẹ̀ ìjọ́sìn náà níwájú mu ẹni bá dé sálù àlá ìwọ́ tọ́ ọmọ sálù tọ́kọ̀ bó báyìí àlọ́ aláàrẹ òkú ìwọ̀ lálù àlá ẹgbẹ́ mi ti mọ̀ tọ́kọ̀ bó báyìí. àwọn páríkẹ́ èsì ìrètí owó bíi tómi òde yìí àlọ́ aláàrẹ òkú ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó fẹ́ fọ owó tó wá fọdẹ́nu bí ni ẹni tó fẹ́ fọ owó tó fọdẹ́nu bí ẹ̀dá kò ṣé ó ṣàlùwàlá báwò kò ṣàlùwàlá torí ó ibi ìfúnpá so bẹ́ẹ̀ náà ni ẹni tó fọ àlùwájú àlùwájú wà máa bí yìí àlùwájú bá ti wá fọ àwọn àlọ́bà àwọn àlọ́bà ṣùgbọ́n nípa gbọ́sọ̀rọ̀ wájú àwọn ó wá fọ ojú rẹ̀ bẹ́ẹ̀. wàdìrọ̀ àyè ó tún wá fọ bìrọ̀ omi táàpù láti di orí kan báyìí débi ìdúpọ̀ àwa àwa tá a máa ń sàlù àlá àbáfẹ́ wẹ̀wẹ̀ jẹ́ lọ́ba àwa fẹ́ sàlù àlá mẹ́ ẹlòmíì wá gbé omi láti bí tóbi fọ́ bí tó àwọn olóògbé báyìí. irú eléyìí ìmọ̀ra yóò pé o àlùwàlá ò pé o torí pé ìjẹ́ ẹlọ́fún nídàájọ́ ènìyàn ló kọ́kọ́ lára rẹ̀ gbé mi ìwọ́n ti lọ́pọ̀ súnmù pé a ah, mo kúkú ti fọ ọwọ́ ìtẹ́lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ àlùwàlá àti kí n tó bẹ̀rẹ̀ jẹnọba àkàlìlá tàbá ti débi fẹ́ni àti fọwọ́ a gbé láti di ìkàbá ìlà àbẹ̀rà lébò ní ìjọba ah, ìgbópa sọ́kàyè so ẹni wà ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún náà yóò fòun náà bẹ́ẹ̀ ilá máa dá dé ha báyìí ثم أفاض على رأسه الماء يا ميمون ثم أفاض على رأسه الماء على النبي هو الدوم orí rẹ̀. Ẹ́rìkẹ́ bí ti àwọn àìṣà, wọ́n níbi tí ó ṣe dé, ọmọ ìkọ́ bí adé yìí ṣàrà, yóò fi ọwọ́ ya gbogbo ìrọ̀. Ṣàwọn ni yóò dá omi tí orí rẹ̀ pẹ̀lú pé omi ìjẹ́jà gbọdọ̀ penetrate débi ìsàlẹ̀ orí ìyá ló fa láwọn fòfà á lọ́bí lọ́rọ̀ kọtọ́ máa ń gbé yẹ̀wò pé ń jẹ́ obìnrin mùsùlùmá ìjẹ́ tó bá ti kó bẹ́ẹ̀ wẹ jẹ́ dandan ni kó tú irun orí rẹ̀ torí pé omi ìyẹn gbọdọ̀ penetrate ó dẹ̀ fi débi ìsàlẹ̀ awọ àwọn orí rẹ̀ àwọn afá wọn fa ọ̀rọ̀ náà mọ̀ra kó dára àmọ́ ọlọ́wọ́ àlàm àwọn m. pọ̀ tí àwọn àlùfáà ti ṣe ìbúwa àwọn ọ̀rọ̀ pọ̀ àwọn àlùfáà ti sọ̀kalẹ̀ fáwọn ọmọ kéwù nínú ìjìrà aláwọ̀ tí wọ́n ní ẹ̀ka ní jẹ́nọ́bà kò nídìí ó túnú tó ṣe ó ṣe é ṣe ni yóò mọ̀ wẹ jẹ́nọ́bà tí wá tí wá tún ó wá ti padà ó tún dára jẹ́nọ́bà tí yóò tún lọ́rẹ́ tú wọ́n ní wàhálà ní ó pọ̀ ká bí ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù ó wá parí nǹkan oṣù ló wá fẹ́ wẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ nìkan mọ̀ sí pé torí ẹ̀yìn ẹ̀kan ní òmọ̀ wáyé ní oṣooṣù kan ẹ̀rí wo ni wọ́n ń sọ pé tó bá ti fi ti jẹ́ nígbà nǹkan mọ̀ bùkún lára ìwọ̀n ká ní ká fẹ́ ó penetrate jẹ́nẹ́bà náà tó mi penetrate òun náà kò ṣe kí nìjọba ó pé lórí ẹ̀sán àhàdìsì tó wá wá lórí ọ̀rọ̀ yìí àwọn àlùfáà wọn wá aláwọ̀ àlọ́ àwọn àrùn àyí tó pàtàkì ó ní kómìkóbìnrin ó pé omi penetrate ìsàlẹ̀ èrò tó bá ti penetrate kò pọ́ dandan tí wo èrò rẹ̀ táyì ìyá rẹ̀ ní ọ̀nà a nígbàtá mẹ́rin bá wá da omi yìí ní tán tó mú àgbọ́sàlá táyì rẹ̀ gbogbo ara tó kù náà wọ́n wà Ẹjẹ́ sí nìkan bí. Wọ́n nígbà tá náà ìbára wẹ gbogbo wẹ̀ yíká bá ìfẹ́ wẹ gbogbo ara tán. Wọ́n ni tún mọ̀ta náà ṣà. Aláàdábí ó wà rọra bọ́ sẹ́jẹ́. Ìyẹn ni pé yóò rọra move and age. Tí ó kọ̀ rọra gbé gbèsè ọ̀kan àbí gbèsè méjì. Tó bá tà náà ṣá bẹ́ẹ̀. Yóò wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì débi kókó tẹ̀ ìyẹn ni pé ẹsẹ̀ ni yóò padà wá fò gbẹ̀yìn bẹ́ẹ̀ débi òkúsẹ̀ ìyá Maimuna wọ́n wá sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìgbẹ́gbà mẹ́rin wá wú ẹ̀sán báyìí lọ́jọ́ kan aláwọ̀ wá mú bí a sọ tó wẹ́lì kékeré kan wá fà nìyàn bí a kó tẹ̀ fi múra alámi orí dà wọ́n ní bọ̀ anábì ò ní tírẹ̀tì sí náà anábì ò lè gbà á ẹni tá náà bí wá ṣe ní pé èyí tá náà ló bí fásọ nìmúra ó wá ń fi ọwọ́ báyìí ní wọ́n bí ṣe gínú ibi gbọ́ omi dànù ní ara owó rẹ̀ fi tó wẹ́ ṣe gínú omi nura kọ́lọ́kọ́sà fún ayé àgbẹ̀yọ́ ó jẹ́ kí ọ̀rọ̀ náà kọ́kọ́sà fún yìí látara àbíkì ìyàwó àìsàn àti ìyàwó mẹ́rin ẹjẹ́ wa jẹ́mi tó ń pè ní alùpùpù sùn káàmì ẹjẹ́ gbẹdájú báyìí alùpùpù sùn káàmì tá a ti gbómi kalẹ̀ tá wọlé lọ́ba a kọ̀kọ́ fọ wa jẹmọ́ a wa a wa méjèèjì tán a sábà a tó bá já sí wa lára lè kẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ fọwọ́ gbogbo àwọn abẹ́wà ìjọba yìí ilẹ̀ ẹlẹ̀ tá à ń lọ́nà ìbí gbogbo náà ìpẹ̀ ní mẹ́mẹ́ ó lè bá fọ́ ilẹ̀ ẹlẹ̀ lè tẹ́ ní jẹ́ táìsì má lọ fi gbó ó máa ṣe pé ìtọ̀ gánjú ọkọ̀ kan bẹ́ẹ̀ ọdún náà rí fọwọ́ gbo ìtọ̀ tó ilẹ̀ ẹlẹ̀ jọ náà ilẹ̀ ẹlẹ̀ lẹ̀tẹ̀ ara òbíri jọ náà ara òbíri tí ó yẹ pé ìyàyé ta bẹ̀rẹ̀ yìí dáàbò kò padà ṣèyàn méjì bá fọ́ parí yóò máa ha nǹkan tó bá bẹ lọ́wọ́ èèyàn dànù irú àwọn òbíri ọjọ́ náà lọ ìwájúwájú náà lè ṣe kíni kíni jẹ́ ìmọ̀ ìdíwọ́n dẹ̀ ìwọ̀tọ̀ ní o odò screening wọ́n bá ti screen lára ògiri ilé rẹ̀ tó gbẹ́ tí ń dán kólákólá irú yìí ó lè mọ́ ṣe ìrújẹ́ sí agẹ́sì àbáwọn táì sí ti ń dán ó lè mọ́ ṣe ìrújẹ́ sí agẹ́sì àwọn ará wa fẹ́ pé ìgbésà yóò bá gbélé ìgbésà yóò là tọ̀ kí àwọn wà ní fọwọ́ wa ara lè lóòkè mi ni kó jẹ́ ìlẹ́lẹ̀ àti ara ikọ̀ òṣìṣẹ́ ńlá táà nẹ́bí ṣe torí ẹ̀mọ́ fọwọ́ gbolẹ̀ àbí fọwọ́ gbo ògiri ni pé àyíká mọ̀ nǹkankan lè ti lẹ̀ mọ́ ọwọ́ yẹn tá a fẹ́ fọ́ dànù ẹ̀wọ́n láwàá ló gbọ́ ọṣẹ sọ́wọ́ káwá fi ọṣẹ fọ ọwọ́ yẹn gbogbo tó bá ti àlùwàlá wa bá a ti máa ń sàlùwàlá kí bàbá wa parí àlùwàlá àwọn nínú àwọn àlùfáà àwọn ni àlò alátàǹkebọ̀ yẹ káàbá ti pa orí tán àti etí mọ́bí ìdètí wa nígbòdí mọ́ ń kú jọmọ́ àwọn aláàdínlọ́sàn pé a mọ́ sí ìfọ́ ẹsẹ̀ nì pé ẹsẹ̀ yẹ níyáwá mi mú náà padà jẹgbà wá rẹ̀ bá nábi move and age láti lọ fọ ẹsẹ̀ yẹ àti láwọn tán ní wù a lè fọ ẹsẹ̀ nì náà níbẹ̀ àmọ́ràn ní ìṣẹ́ tá a máa ń jà sí kátàlù àlá àlèjé kó pé káfọ ẹsẹ̀ àwọn ká dì ilé ẹsẹ̀ bàbá parí gbogbo rẹ̀ káwá fọ ẹsẹ̀ wa àwọn bá sì mú ẹtùmọ̀ jáde wọ́n ní pé yẹpẹ́ tẹ̀hún àmọ́ ń fọ́ gbẹ̀yìn wípé gbogbo bá ti ń wẹ̀ nù ó lè jẹ́ bá ti ń wẹ̀ táǹdà ní pàràpàrà tómi nìkanlẹ̀ àwọn ẹgbẹ́ ìkanlẹ̀ tí mọ́ tatuwa ní ẹsẹ̀ tó fi yọ́ sí òun láti wá pọ̀ ní ìgbẹ̀yìn rẹ̀ nígbà bá sálùwà látọ́ báyìí àwọn abúrú wáyìí òun lákọ̀ọ́kọ́ wá pọ̀ àpọ̀ lórí ọrùn wa báyìí àwọn àjẹ́ kí omi kó penetrate gbogbo irun wa tó ní ní ó fi máa débi ìsàlẹ̀ àwọ̀ àwọ̀ sínú àwọ̀ orí wa nígbà bá fọ́ <clears throat> bẹ́ẹ̀ ta kó ń dẹ̀tọ́ gorí wa bẹ́ẹ̀ tó mi ká ní rẹ̀ àwọ̀ àpọ̀ ara wa àwọ̀ àdá ara wa iná sí méjì nítorí pé anẹ́gbà Muhammad yàwó àyíṣà ti tààmì ẹgbà wà ní ẹni yóò ẹjú gbogbo tayammum wọn nọ́bì ọwọ́ ọ̀tún máa ń jọ lójú púpọ̀ bí tánà ọlẹ̀ n'i tó bẹ́ wọ bàtà wàtàrà jùlẹ̀ ó bẹ́ yàrùn wàtà àárátẹ̀ níbi kó fẹ́ ṣe ìmẹ́ra náà ọ̀túnlà nẹ́bí mọ́ gbogbo tí sí torí pé má jẹ̀mú méjì kan bẹ níbi ìwẹ̀ tí ò lẹ̀ orígun méjì ọ̀níwẹ̀ orípa àkọ́kọ́ àníyàn kan fẹ́ wẹ jẹnàbà tó gbọ́dọ̀ jọ kọ́ṣá àníyàn èyí jẹ́ náà wáyé tó jẹnàbà tó yà lẹ́sì èyí jẹ́ náà wáyé tó rọ́pọ̀ tó yà lẹ́yìn ìṣàlùwọ̀ ní tó mú ọmọ in tó bí a ń jẹ́jẹ́ kọ́wọ́bọ̀ núurun kó bí ó penetrate rẹ̀ ibi kankan gbọ́dọ̀ wà lára rẹ̀ tọ́nù ní jẹ́ kínú nù ló jẹ́ kí láti jẹ́ wẹ́sáyé àwọn ara wà very very careful so gbogbo ìlà wa bí sókè báyìí tó ó bá lè ó dà wọ́n ní obìnrin tó bá da

títí tó fi wá débi ẹsẹ̀ tó bá tó wá débi ẹsẹ̀ rẹ̀ àwọn ọmọka ẹsẹ̀ olùwà ìmọ̀ sí òkèlè àwọn ọmọka ẹsẹ̀ wá sí ọ̀pọ̀ ọmọka ẹsẹ̀ yìí àwọn àárín yìí báyìí àwọn àmọ̀ fi ọwọ́ àmọ̀ kígbò tó lè jẹ́ pé omi ò lè penetrate gbogbo rẹ̀ ẹlòmí ò bẹ̀rù ẹ̀jẹ̀ lọ́wọ́ yóò kàn fọwọ́ tó wà fọwọ́ sí báyìí bí jùmọ̀ dèrè tó mi ò bá penetrate ibẹ̀ ọ̀ọ̀sẹ́ kí wà bá ọ̀ níwẹ̀ alálù àlá náà lọ́sẹ̀ ọ̀ lálù àlá láti gbọ́dọ̀ mú ọmọ kan tó kéré jù àwọ̀ àfihàn gbogbo àwọn àárín ìka wa àríwá ti ẹ̀gbẹ́ ọ̀fìn bẹ́ẹ̀ náà láti wá sí ẹgbẹ́ òsì wa mo mọ́ tíbi kankan tó mi ò ní ṣe fún yàrá tó mi ò ní dé abáwá ṣe bẹ́ẹ̀ tán àwọn ará mobile age àwọn ará fẹ́ǹsì gbé tẹ̀yọ̀ kan àwọn afọ ẹsẹ̀ ọ̀tún àwa kọ ẹsẹ̀ òsì làbá parí rẹ̀ jẹlọba. ilé ìtaṣọ yìí òun ni táǹkì ní alùbùsùlù àìkáàlì ìwẹ̀ complete ìwẹ̀ jánúbà òun rèé gẹ́gẹ́ bá náà ti mú jáde nínú àdìsí yàwó Aisha àti àdìsí yàwó Maimuna radiyallahu ta'ala anhuma wa 'ani sahabati wa azwaji an-nabi sallallahu alayhi وسلم يوجد هو الغسل المجزي الماذا؟ الغسل المجزي ìwẹ̀ tó ṣe pé ṣẹ̀rí àárí ní pé kò pé kò ṣe kínú kò pé kò pé lóòótọ́ àmọ́ bí èèyàn bá ti wẹ̀ àtìgbà ipò ti àti ṣe kínú àtìgbà kò ti irú èwo ni yóò ó ní ìwẹ̀ tó ṣe pé alọ́rẹ̀ẹ́sọ́ nǹkan méjì mẹ́ nǹkan mẹ́rù nǹkan méjì lásán náà nǹkan méjì ẹ̀rẹ́ pàtàkì káṣọ́ tọ́lọ́mọsá sàánú akọ́kọ́ alágbọ̀yọ̀ rẹ̀ ó náà nǹkan méjì ta pè lórí gun níbi alùpùpù káàní nǹkan méjì nǹkan míì

nígbà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀dàníyàn wà ní ìyàtọ̀ màhálù ha alfàl àníyàn kiri ebi ó máa ń dúró sí ní inú ọkọ̀ ọjọ́ àdàníyàn ìwẹ̀ jẹ́nàbà orígun àkọ́kọ́ orígun ẹlẹ́ẹ̀kejì تعميم الجسد بالماء تعميم الجسد بالماء omi ó kárí gbogbo ara kó mọ́ kùbì kan nínú ara rẹ̀ tómi ò ní ṣe kíni tómi ò ní dé kíbi kankan mọ́ ṣẹ̀kù ẹ̀ láti ní tààmì ìmọ̀lùjásádì bẹ́lìmà mọ̀lùkọ́lọ̀ náà ṣe jẹ̀mọ̀ kómi ó kárí gbogbo gbogbo ara wa láti <clears throat> èyàn wá dé èyàn wá dára jẹ́nàbà ó wá dà níyàn jẹ́nàbà ẹ̀dàkù ká ní òmọ́bọ́ ti mọ́ ń sira ṣe pé ìwẹ̀ méjìlá mọ́ ńlá ní ayé ẹ̀kọ́ ìwẹ̀ kí ni ìwẹ̀ kankan pẹ̀lú àti wọ́n pẹ̀lẹ̀ ìbánu ìwẹ̀ kankan ní táwọn oṣù ẹ̀sí kankan láti gbo ara wa kí ni ìwẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìwẹ̀ tá a sọ̀ra ìran àwọn ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rọ kí ìwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kan wà bí a bá ń kí lọ́wọ́ lè mọ́ gbẹgbẹ́ àtàwọn ọmọléèwé lẹ́mọ̀rú ẹ̀ a fọpáfọsẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọlọ́sàánú wa ọlọ́run mọ ewé ẹ̀ta wẹ̀ láyé gbàtà kí lọ́wọ́ ewé ẹ̀fọ́ pápọ̀sẹ̀ aláhùn mùsà àdúgbọ́dọ̀ lọ ìwé ẹ̀fọ́ pápọ̀sẹ̀ kò sínú dáhùn kò jẹ́ kí ni kò sí tọpa ṣiṣẹ́ ńbẹ̀ ṣẹlẹ̀ tó bá ti mọ ara sàn tó bá ti lè sanra ọ ti mọ jẹnaba o tó bá ti dàníyàn tán orí rẹ̀ o sàmójútó kóbi ó penetrate gbogbo ìsàlẹ̀ orí

ìyẹn tó gba ẹjú wa láàrín ẹni ìṣẹ́ ní ó ti ṣe ikú lórí rẹ̀ àbáká kan torí ẹjọ́ òní torí ẹjọ́ òní láti ẹ̀ṣọ́ o ọwá ní swimming pool lé ọwá dà ní ẹ̀jẹ̀ náà ọwá bọ́ sínú swimming pool ọ̀dọ̀ swim yáyáyáyá ọ̀sùn lọ́wọ́ bíbí ọdún tán ọdún swim ọdún swim ọ̀sùn ọwá swim ó swim nú omi tí ó dì kó mọ̀ sẹ́nu ààrẹ tó mi ò nílé ọwá jáde aṣáàrù aláà àbùkárù ló kù wá ti ṣe kínú so kí wá ní ọ̀họ́ amọ̀jẹ́nàbà àwẹ̀ tó wí ẹgbẹ́ ogun alamọ̀jẹ́nàbà àwẹ̀ ó dà sọ́rí wẹ̀ kankan akọ́tẹ̀lẹ́bẹ̀wẹ̀ náà ẹ̀gà ní ìyàn jẹ́nàbà sí lọ bẹ́bẹ̀ ọwá ó ṣe bí gbogbo ara tán ọdẹ̀ mú omi ní ọwá dá sí gbogbo ara rẹ̀ ọwá san gbogbo ọ̀sẹ̀ ẹ̀dọ̀ padà ọsán omi omi sì dé gbogbo ara rẹ̀ kí lọ sọ àwọn ọmọdé náà bá wẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kò lè wá níbi ọmọ kí ìrùkọ náà ṣùgbọ́n lọ́mọ sàfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àbíkú lè ti sọ àwọn ìlànà tí àbí máa ń wẹ̀ jẹ́nàbà tó náà ní àwọn tí a ti ṣe ní àlàyé yìí nítorí àkókò ó dàbí ọjọ́ ti lọlé ibi ni àádùn sí ń ṣan ọmọ ìtẹ̀síwájú wa lọ́sẹ̀ tó ń náà lórí àwọn ìdájọ́ tó so papọ̀ mọ́ jẹ́nàbà òun náà lè tí a máa bá lọ àwọn àbí ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ìmọ̀lẹ̀ yìí ọ̀kọ́rọ̀ mi wà ẹ̀jẹ̀ yìí ọ̀kọ́lẹ̀ àgbọ̀yé ọ̀rọ̀ lọ́wọ́ àti ti ọ̀rọ̀ nẹ́wà Muhammad sallallahu alayhi kí ọlọ́mọ tá a ṣe fún mi àwọn tí a bá ní àwọn <clears throat> ìbéèrè pàtàkì àwọn ìbéèrè tí yóò tó papọ̀ mọ́ àwọn àlàyé tí a ń ṣe lọ́wọ́ yìí onáda wọn léèrè tí ó ṣá púpọ̀ ábẹ́lẹ́ ọ̀rọ̀ sùpáàlù wọn tààrà tí ó mọ́ṣà ṣe àlékún àgbáyé àti àlékún mímọ́ àti àlékún ìdúródédé fún ẹnì kọ̀ọ̀kan. àwọn ọlọ́dẹ ìfẹ́ nìkan ni pé àwọn ti gbọ́ rí gbanú àlá ìyẹn wọn ti dé ìbá àwọn ẹ̀rọ àwọn àmọ́ kánmì. a ní kánmì ní pé èyí kọ́kọ́ sọ àgbàlá lákọ̀ọ́kọ́ tó bá tó wá wọ pẹ̀lú tó wá ti àgbàlá ẹlẹ́ẹ̀kejì náà dá láti lè láàrin ilé yìí ò ní ẹ̀mí káyọ̀ ìtọ́wádìí ni pé àwọn páàkì ara wa táwọn fún ọjà àgbàlá ẹ̀mẹ́jì ní àmọ́ fún àwọn páàkì yìí ọlọ́mọṣẹ́ fún wa ní àgbọ̀ ẹ̀rọ rẹ̀ gbogbo ẹ̀ òun wọ́n lápapọ̀ lọ́bì ẹ̀rí kó wá náà àdéjì tá a kí lọ sẹ́yìn náà àdìmọ́ kọ̀wọ́lẹ́ẹ̀kan gbogbo àyàgbọ́ alá àdìmọ́ gbogbo ẹ̀rẹ́ ẹ̀kọ́ kan a lè fọ gbogbo ẹ̀ ní ẹ̀ẹ̀mejì a ti lè fọ gbogbo ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta wọ́n á gbọ́dọ̀ kọjá ẹ̀ẹ̀mẹ́ta ọlọ́mọdé àti wọn ní àgbọ̀n ok wọ́n ní ìtumọ̀ lọ́lẹ̀ kẹta ike bí atẹ́yìn náà gbé nípa àgbàrá méjì ló wà nínú jẹ́nẹ́bà ó ní kí bóyá nígbà yẹn bá ti wẹ jẹ́nẹ́bà <clears throat> tán àbí ike òkè ó ti wá ṣàlù àlánú ẹ̀ pété tó bá tún wá fẹ́ kírun pété yóò tún wẹ jẹ́nẹ́bà mi àmọ́ nítorí wọ́n ni pé wọ́n láwọn gbọ́ pé àyè ṣàlù àlánú wọ́n ní pé àwọn gbọ́ pé ṣé àlùwàlá méjì ló wà nínú jẹ́nẹ́bà àlùwàlá méjì kọ́ ló wà nínú jẹ́nẹ́bà àlùwàlá ẹyọ kan náà nínú bí ọká tó wá pàṣẹsì àmọ́tàrúkọrú padà débẹ̀ ni pé àlùwàlá tí a ń ṣe yìí tá a bá ti ṣàlùwàlá nu jẹ́nọ́bà tálùwàlá yóò bá ti bàjẹ́ táà sú táà fọwọ́ kan nǹkan ọmọkùnrin wa pẹ̀lú ká gbèrú àdùn pẹ̀lú ká gbèrú àdùn tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ káwá ní ìwẹ̀ta pẹ̀lú àlùkúsùlù mú yàmà pàtàlù alámi ohun níbi àlùkúsùlù mú

ó ti gé ìdí ìdí àtọ̀hárọ̀ ọ̀ṣọ́gọ̀rọ̀ ó ti ṣe kíni jẹ́mọ́ ó ti gbe mi ṣe ọlọ́wọ́ sàfún wa ní àgbọ̀ yọ ọ̀rọ̀ rẹ̀ mọ̀ pé àlùwàlá ò ní ìdìmọ́ lẹ́yìn tá bá ti ṣàlùwàlá nínú ìwẹ̀ wa máa ń nídìí nígbà tí wa bá já pé só níbi tá a ti ń lọ́wọ́ wá iye òkàrọ̀ nǹkan ní mọ́ mú wa nǹkan àtàkùjọ nílẹ̀ lẹ́yìn tá a bùkátà sí àlàyé púpọ̀ àwọn ìyá rò pé ìjẹ́ ìwẹ̀ ṣé bẹ́ẹ̀ yẹn bá ti ṣó nú ẹ̀ ṣó ti bàjẹ́ o ẹlòmí ò wá sórí ibi títí wẹ̀ lọ́wọ́ yóò tún wá tún ìwẹ̀ jẹ́nẹ́bà bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà yìí bàjẹ́ nà wá kíbú lùdú ìlàbá ní òtíra àbá nà wá kíbú àlùbùsù nǹkan tó yẹ bá jẹ́nẹ́bà àbí mi tó tó bá wẹ̀ jẹ́nẹ́bà lọ́wọ́ ìyẹn wá só ni mọ́ bá ìwẹ̀ rẹ lọ ẹnu mọ́ ni pé tó bá yẹ kọ́ fẹ́ kírun gbà àlùwàlá míì so kò níbi à ń tú ìwẹ̀ bẹ̀rẹ̀ nítorí pé ayásó àbí nítorí pé ìgbẹ̀tọ́ bá àlùwàlá wa jẹ́ Allahu ta'ala a'lam wọ́n lóbìnrin tó sùn tí ó wá lọ́la ìjọbìnrin náà lè lárú àláta lọ́kùnrin ńlá á padà sí nínú àwọn tí ó rà tàbí òun náà sì gbẹ̀ẹ́ tó náà bá lálàárú ẹ̀ nígbà tí ó bá ti rí pé omi jáde láàrọ̀ pánẹ́lì tuntun náà á kí omi tíra yìí ṣàkóbá ó sì ti ká débẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ìdílé láàyè ìdílé láàyè ta so tóbi nínú àbá ti rí ọmọ òun náà gbọdọ̀ àwọn àtẹnu obìnrin béèrè yẹn ni pé báwọn ní ìlú pé obìnrin gbà míì ọkọ bí adé tó wà tọkọ ti jọ ń ṣeré pa kí wá ti pé nǹkan wọnú nǹkan àmọ́ adùn téèyàn máa ń fi ó wá fíìlì adùn yẹn so ìjọ gbọ́dọ̀ wẹ jẹ́nẹ́bà so ká ló kàn fíìlì adùn tí ò ní omi tá ń sọ kò níbi ó wẹ jẹ́nẹ́bà so ètí ó kù kò níbi ó ké ó kàn fíìlì adùn ní obìnrin láti mọ́ fíìlì adùn wallahu ta'ala ta'ala ọlọ́ọ̀lọ́gbà tó ní mẹ́jọ ìṣọ́ àlá kò sí ìbéèrè báyìí táyì àwọn oníròyìn kìnnìkan àwọn ọmọ ọmọ ìbéèrè. والولاء الأزواج عبد الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وقلبه قال ما تسأل لكم أن يكون أن لا تكون number of times you do ablution when performing the number. Some said once, while some said thrice. Ó dàbí ká di tarawih. first day pé pẹ́sítọ̀ rẹ̀ ló ṣe ṣèwádìí. Èèyàn lè ṣàdùn alálẹ̀ yẹn kọ̀ọ̀kan. Èèyàn lè ẹ̀mẹ̀ta àmọ́ kò gbọ́dọ̀ kọjá ẹ̀mẹ̀ta. ok same question náà tọ́ abẹ́lẹ́ ọ̀rọ̀ sùpáàmù ọ̀rọ̀ ara kí mọ́tò àti abẹ́kùn àti abẹ́kùn agbẹ́yẹ̀ tuntun náà nígbà tí àwa ń gbé ilé a máa dúró ilé tèmi èyí tèmi la ó bá ń di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ pé a máa tẹ̀síwájú lórí àlàyé ọ̀dàtúntà táà lábẹ́ báàbù jàǹdàbà eléyìí tí àbá wọlé ní ọ̀sẹ̀ yìí ọlọ́mọṣà fún àwọn ìyàwó rẹ̀ ọ̀sọ́lì lọ́kùnrin ọ̀sẹ́lẹ̀ àhálà àbdìkọ̀ rẹ̀sùn ẹ̀ka Muhammad wàhálà àdùnsọ́ọ̀lù ọ̀gbìn. àwọn yorùbá mi kọ́ sí pé yorùbá tí máa ń mọ́tò máa ń pè wọlé nígbà tá a bá ń ṣe life program ebi apá ti ru abẹnú bẹ́ẹ̀ báyìí àmọ́ àti ìmọ̀ bá fi ṣe tó fi rọrùn ọ̀nà wúrà àgbègbè àtúnú ọlọ́ba ni àwọn ọlọ́ta gbèdà iṣẹ́ ọ̀nà àmọ́ àwọn ìdòkó ní ilé ìbáyìí <clears throat> ìdòkó ẹ̀kọ́ ni ó yẹ máa ìdòkó tí ó bá kó wọlé ìdòkó abẹ́gbèrè àkíní òye èmi náà mo fẹ́ béèrè àwa náà tó tún bi àwa náà wò pé tọ̀ èwo la ti rí táwọn afá àti ṣàlàyé nínú gbogbo ìrà èyí tá a bá sì bá táwọn afá wa ṣàlàyé àwa náà ò ní fèsì lórí ẹ̀ ọ̀tẹ̀ ìtàbá tó rí àlàyé àwọn àǹfààní ní tabatori àgbàdo wọlé lórí rẹ̀ ọlọ́mọṣà àlẹ́ àgbọ̀lẹ̀. ààrẹ kan ní please can you explain the issue again ah láti gbogbo àlàyé ká ṣe síwájú àbẹ̀yìn náà tó kọ́dà kò gbọdọ̀ lọ kí wọ́n lọ kí wọ́n mú fídíò mi wò láti ìbẹ̀rẹ̀ bákan náà wọ́n dàtí ń gbà kan ní social media náà àwọn oṣù fídíò bíi ìṣẹ́jú mẹ́jọ àbúrò ìwà báyìí lórí ìlànà bá ti ń rẹ̀ jẹnẹmà tábà lọ sí ibi dáwà kò lérò kí àrùbẹ̀ ọlọ́run ṣàfihàn lẹ́nu rẹ̀. He thinks that the shots all of the gospel should have reason of now? speaking in water with nose. Okay, àbára kan làwọn yìí ẹnìkan sọ pé àlùbọ́sùkù lè mójú bí ta sọ yìí. Ike ṣe kò wípé ta bá bẹ̀rẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣe ìṣìṣà. Àwọn àlùfáà wọ́n ní ìyàpá ìwọ̀n lórí eléyìí. Àwọn míì gbà pé fífi omi sẹ́nu àti mú nínú ìwẹ̀ tí dandan lòun náà wọ́n nítorí pé ta mímú ìdásájú lè má ìta sọ kò lè pé láì tí ìfomi tẹnu àti láì tí ìfomi tí inú àti láwọn tí wọ́n pọ̀ náà wà fà tí wọ́n ní rárá àìrí yóò lè kò lọ́bẹ̀ ọlọ́mọṣà fún alágbọ̀n ẹnìkan láwọn níbi ìrírí ọ̀rọ̀ ìrìnà àyẹ́kọ́ náà bàbá rí àti ìwé tí Huh? ní ká bá fẹ́ wọ jánábà tí a máa wọ aṣọ ní àbí àìwọ aṣọ à. Títẹ́ yìí tí àwọn adẹ́wẹ̀ lọ́bí jẹ́ tí wọ́n wọ aṣọ wẹ̀ ní. Bọ̀bí yá tí olùkọ́ iná fẹ́ bèèrè pé tí èèyàn lè wẹ̀ ní òun láì ní nǹkan bó ojú ara bí apá báwọn gbé síbẹ̀. Ilé ìjọba máa ní kéde èèyàn lè wọ aṣọ. Èèyàn lè máa wọ aṣọ gbà tí èèyàn bá fẹ́ wẹ̀. So kò sí tó burú kí Mùsùlùmí ó wẹ̀ nílò òun. Kò sí kí kò sí tó burú tí mùsùlùmí ó wẹ̀ ní ìlú èyí tó burú ni ká lọ wẹ̀ níbi táwọn èèyàn ó ti mọ̀ rí wa ìyẹn ló burú tí mo wà yìí mo ti tilẹ̀kùn ìyẹn lọ́kọ́ ò lè sí mẹ́ kò sí láì pátákì jùlọ pé àbá ti ń wẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ so ká gbàgbọ́ yára ìdáadáa tí láwọn èèyàn ojú ara wa ó dá mọ́ra àwọn tí wọ́n mọ́ ń sọ dé lẹ́gbù pé tẹ́yà bá ti wọ́n wò pé àlùjẹ̀mú ó lè gbé àwọn èèyàn láti bẹ̀ gbogbo eléyìí àtàwọn exaggerate ni ẹ̀tọ́ wá burú tẹ́yà bá wá bẹ́ wẹ̀ ó wá wá bí kẹ́kẹ́ kó wọ̀ sójú ara rẹ̀ àkùtúsí tó burú bí eléyìí náà torí òṣè sí tó burú bí kéyìn owó ẹ̀ ó fi nǹkan bojú ara àmọ́ ó sàjẹ́ kó mi ó penetrate gbogbo bí tó fi nǹkan bò bí ìwọ̀n ṣe burú bẹ́ẹ̀ ni kò burú kéyìn lọ rí wẹ̀ láláìkò ní ṣe láláìkò ní wọn kankan sí ojú ara ìbéèrè náà ti pa gbàwọn ẹ̀lẹ́ ọlọ́mọdé àṣàlẹ̀ ọ̀sọ́lìlàhùn àṣẹlẹ̀ àhálà àbíkọ̀ rasulika muhammad wa ala ali sahabi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ama pàdé ara wa insha allah ní lọ́gbẹ́jọ́ ọlọ́mọdé àṣẹlẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh